وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته لا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده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 ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله احترم الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل من بعض وكل بدعة ضلالة وكل ضلالة من النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته طيبة على ما يكون عنده Até a عليكم قالوا قول من ذي قالوا أبا نظر مشاكل صلى الله عليه وسلم أريد يوم الجمعة ليسيا من سلاهين في عقيدة أهل السنة والجماعة أما وردك قد الإيمان التوحيد هنا من سنة يوم الجمعة لا صلاة النوم وصلاة العشاء في المكره أوصل الإبراهيم التي أنقروا خلفاء أربعة الشيخ محمد بن عبد الوهاب بن تيمية العقيدة الوسطية يصل شرح عطاء الكذاب بن الله في الدين ومن مكانة هذه السنة والجماعة بين الفرق والأمة كني قلت أمان أمان هذه السنة فيهم láàrin àwọn àjọ tí wọ́n yà nínú Islam láti kúrú rẹ̀ láàrin sunna àwọn awà ní bẹ́ẹ̀nẹ̀lì ìfọ́ọ̀lù wọ́pẹ̀lẹ̀ níta alùsùnà wọn. alùsùnà tábàrà wà tí wọ́n ṣàkéjì níbi àlámàrí ẹ̀sìn wọn ò ní wo bí nǹkan ti ká wọn lára tó wọn àtẹ̀lé wọn lọ. alùsùnà ti tẹ̀lé wọn láti jùlọ. bẹ́ẹ̀ ni alùsùnà wọn ò wo bí àwọn aláṣẹ ìlú náà ti múra kan tó wọ́n ti àtúnṣe tó wọ́n á tẹ̀lé àwọn aláṣẹ tó alùpùpù òde láàrin méjì a ti sọ fún wa dáadáa bí kálákọ̀ọ́ ṣe ìwà láàrin àwọn alùpùpù lẹ́tọ̀ ìjọba kágbàgbọ́ rẹ̀ àwọn mẹ́gbẹ́ tó ṣe ọ̀nà ìdúró ìlànà àwòlá ìlànà àwòlá àtìgbọ́ yóò dáa طبعا أهل السنة والجماعة أم بلاني بالجميع تدري بناني لا تدع الصلاة وعلى الله لا تدع النبي محمد صلى الله عليه وسلم هنا منك أهل السنة أنه عقيدين وعروق وما تسمية على تعقل عليك وعلى الله وصلي هم المصرحين أهل السنة مرامين في أهل السنة وإذا كذلك جعلناكم أمة wọ́n sàkọ́ bí bá làwọn àwọn ọlọ́run bá a ṣe é ní ìjọ àmì ìjọ àmì tá a ṣe ní àwọn àkọ́ oníkẹ́ sí wọ́n ní ìtumọ̀ rẹ̀ pé alihamdulilayi ọ̀gbẹ́yìn náà ṣèyí àtẹ̀yìn alihamdulilayi ọ̀gbẹ́yìn náà ṣèyí àtẹ̀yìn nǹkan ọ̀kan tó dáa tí wọ́n bẹ láàrin nǹkan méjì tó gbé ní tí ṣèyí ha ìmẹ̀lẹ́gbẹ̀ẹ́ àtẹ́yà òṣèlú náà alhakana onílù aláì ìjọ hálù súnà ẹ̀sìn hálù súnà wal jamaa ẹ̀rí èyí ní káwọn dúdú mú kí hálù súnà onílù káwọn dúdú ìtumọ̀ rẹ̀ pé ròyìnbó yóò ní máa sílẹ̀ ròyìnbó yóò ní máa sílẹ̀ àwọn akérọ́kù yóò kù ròyìnbó ní máa bẹ́ẹ̀ bí ẹ̀ṣẹ̀ wọn káàdùn máa lẹ́ẹ̀kọ̀ kan bí wọ́n wá sórí ẹ̀yìn wọn náà àmọ́ àwọn apáka nù wọn. àwọn apáka apáka wá sàlàyé àwọn ọ̀nà tí àrùn náà ń wà láàrin wọ́n sàlàyé ọ̀kẹ́ni ẹ̀kejì ẹ̀kẹta àwọn amú kọ̀ nísàlẹ̀ lára àwọn òṣìṣẹ́ sáájú jùlọ òṣìṣẹ́ lẹ́ẹ̀ka àwọn láàrin àwọn ìjọ tí wọ́n ya ní Islam. الحقاني وأهل السنه والجماعة وسط بحق أصحاب رسول الله صلى الله عليه وسلم بين الرافضة والخوارج لا نعم أقتدوا تطبموا إبالاني أو أهل سنة láàrin àwọn níbi ìwọ àwọn ọ̀hábà káfọ́ ọ̀rọ̀ tàbí àlẹ́mọ̀ lọ́nà káfọ́ wọn ní ẹ̀kọ́ wọn. ayé ni màkà ẹ̀dá tó ha ẹ̀sùn náà nípa nípa àti ipò làwọn àlùkùn náà wà. bẹ́ẹ̀ ní àbúrò ìwọ̀ wọ́n lè kọ́ wáyé. àlùkùn náà wà láàrin àwọn méjì níbi ìwọ̀ wọn sàábí àlẹ́ Muhammad alùsùnà alùsùnà ọ̀dọ́là àmúríà èyí tó lẹ́ lọ́dọ̀ àwọn rọ́nkúrò wọn nínú ọmọ ilé ìjẹ́ abẹ́lẹ̀ ìjẹ́ àwọn kọ̀wárí ìjẹ́ ìjúlẹ̀ ìjọba àwọn ọmọ ń pè ní àsọ̀hàbí sábà ní sọ̀hábà sàábí àlẹ́bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá tó fẹ́ẹ́ dàbí àdúgbò mo rántí jọ kan ó ti fẹ́ díẹ̀ ló àwọn màmá wọn ń rí ìyẹ̀dí tí àwọn ni nínú áyì ìròyìn ọlọ́wọ́ kan áyì àti amúra tìgáàrí tàbí olórí ìwé àrùn amúra tìgáàrí ọlọ́mọdà àwọn ìgbà ní olóògbà yìí olóògbà tí wọ́n lọ. àmọ́ ọmọ yìí ò máa ń tọ́pẹ̀ ní tani áyù àwọn áyù lábẹ́ àlẹ́bí náà lọ́dún lábẹ́ àlẹ́bí. àyọ̀wá sàlàyé pé agbọ́dọ̀ mọ́ àwọn àṣàbà àwọn ọ̀sán àwọn àfẹ́sìn wọ́n ní ìtumọ̀ méjì kan gbogbo yẹn kan gbogbo yẹn ní sọ̀hábà kó lábẹ́ àlẹ́bí àgbóyé ti wà nínú àgbóyé kan bẹ́ẹ̀ òun ni afáfára gbígbà yìí ó ní ó wá mọ̀láfíà nàbíyà ọ̀gbọ́n àdìwọ̀sẹ́lẹ̀ ó fi nàbí wọ́n náà dá àlẹ́ dàlẹ́ àgbóyé kan wọ́n lò lẹ́nu wáyé pé ó pàdé àlejò àwọn ọmọ sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ ńlá tó wà tálẹ́bí tí wọ́n ríra wọn. pamọ́ pọ̀ pẹ̀lú àti mahama àtọ́lá kọ́lá tó tẹ̀ kan soso. àmọ́ láàrin ìgbà tí kò pamọ́ pọ̀ tànẹ́bí òun nìkan pàdé ara pẹ̀lú àti mahama àtọ́lá mọ́kùnrin àti ó gba mẹ́sẹ̀jì àtẹ́bí ó ní gbàgbọ́ pẹ̀lú ẹ̀. èyí ti gbé lẹ́yìn ìgbà tá ló wá lọ gba àtẹ́jú kọ̀kọ́dà tó wọn àtẹ́jú jọ máa jẹun nínú gbàgbà ti jọ jẹun pọ̀ wọ́n padà kọ́rọ̀ ń kò wọ́n pàdé àwọn bàtà náàbì kú tán wà gbàtàn anábì kú lórí báyìí anábì kú ní àwọn bá lórí gbàtàn lọ́kàn láàrin ìgbà tó tún pàdé ó ti jẹ́ tó gbàgbọ́ wà ṣe ó fún wa kan pé ìgbà tó pàdé ànábì lẹ́yìn tó gbàgbọ́ àmọ́ ìgbà tó lè na lẹ̀ ìgbà tó ànábì tán ànábì ìbílẹ̀ ni ó fi kúkú ànábì kúkú ti ba lórí ìgbàgbọ́ àbí àǹgbà tó ń lo okú lórí okú lórí tàbí nù àbẹ́lẹ̀ yìí ti àwọn bàbá náà bí ikú onígbàkú kò nínú ìlànà kí láàkà ilé náà fún jama sáàbí ní àbí ìgbè ìsàrí lórí tàbí o tó pé kò kú lórí ìlànà yẹn àwọn kan wá sọ pé ìpàdé àlẹ́bí sallallahu alaihi wasallam ní ìgbà yìí àwọn gbé oúnjẹ nìyẹn ohun àtàlẹ́bí gbọdọ̀ rí àwọn báyìí fún pàdé báyìí kì í gbọ́dọ̀ ọ̀rẹ́ àlẹ́bí rẹ̀ tọ́báwọn kan bí akọ́bí ni wọ́n náà wọ́n tàbí àti Muhammad àwọn òfojú rí àmọ́ téèyàn yẹn pàdé ara ya pé ya pàdé wà lẹ́sẹ̀ pàdé ara wa nù àmọ́ bẹ ní kìsí ìlú wọn bẹ ní àyè sábàdé ara àwọn kan tún sí pé pàdé náà nù kò rí àwọn kan àwọn bẹ́ẹ̀ àwọn náà ti wọ́n ti di lójú ayé àti Muhammad sọ́sọ́lá wọn wọn làwọn mìíràn kọ́ àkàmọ́ fún sàbí àdéhà muhammed sàlá ó ní ọba abáṣà tí táwọn sọ́lá wọn ti gbé àwọn wọn kò ti gbé lọ sí nàìjíríà tí wọ́n lè fi àwọn kan káwọn náà fún sàbí àdéhà muhammed sàlá tí wọ́n lè fi kí wọ́n ní ìwọ àwọn sọ̀hábà tàbọ̀lọ̀ fún wọn kí ni kò sí àwọn àbúrọ̀ mímọ̀ nípa àpọ̀ àwọn sọ̀hábà yìí kí ni tàwọn àwárí ìgbìlà wọn lóòrùn náà ló àbúrọ̀ mímọ̀ àwọn olóògbèlè wọn mímọ̀ wọ́n ni edmund mafuhu mímọ̀ wọn wọ́n mú látara pé kan ní ẹ̀fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bíbí àwọn olùkó kọ́ wọn gbàmí wọn mú látara ẹni tí wọ́n ń ṣe gbàmí wọn mú látara wọn mú wọn látara ẹni tí ó jẹ́ ó dá iṣẹ́ ìkàlẹ̀ tí àwọn ọmọ tẹ́sílà ń ṣe bọ́ ní wọn tẹ́sílà àtàtàrà ilé ìjọ wọ́n ní wọn tẹ́sílà ibi ó pẹ́ tó dára ẹ̀dà bí ti jẹ́ wọn ìjẹ́ wọn ẹ̀ẹ́sàdàrí àwọn ọmọ kíkọ̀ náà wọ́n ní wọ́n mú rí àwọn ìtumọ̀ rọ́pù ni wà wúwá àtàlù kí o kì í kálẹ̀ sáàmù ìdáyì tí ó tó lẹ́kì wọ́n ní rọ́pù lọ wọ́n sì wọ́n tó wọ́n lọ tó lé lé àdínàmú nítorí pé àwọn rọ́pù wọ́n kọ́ọ̀lù wọn sọ pé kọ́ọ̀lù lè bin ali bin hussein wọ́n sọ fún zayd tó jẹ́ ọmọ ali tí ali náà jẹ́ ọmọ ìsẹ́yìn ṣẹ́kítí ń lọ pẹ̀lú gáàbẹ̀ ọmọ àríkàntọ́ kèéṣẹ́ àríkàntọ́ ó jẹ́ àdébòsí ìgbà tó kúrú bẹ́ bára ní wọ́n délẹ̀ táwọn àbáwá ní wọ́n dé àwọn táwọn àbáwá ní wọ́n dé wọn mú kanú ọmọ wọn tó lọ́kọ bàbá wọn aláàbá ìdáhùn ní ẹ̀mí díẹ̀ irọ́ ní ní ìgbà àwọn àdàbà tó dé ìdáhùn sí mistake nù ìdáhùn sí mistake nù àwọn náà kọ́ bí àwọn sálàfù wa náà àwọn ìdáhùn sí àlejò pé àwọn alẹ́ làwọn ọmọdé ó dàgbà ní ìfá mi lọ́dà ìmọ̀ ti jà lé ní o mo tó ti jà lé ní o tó ti jà sàn sàn obìnrin ẹ̀ wọ́n ti fẹ́ jọ rẹ̀ tún lé ilé wọn pé ẹ bá ti lọ́kọ́ wọn yóò ìṣẹ́ náà bàbá bàbá pé wọ́n ní kálùmọ́nà wọn náà wọ́n rán sẹ́kẹ̀ yọ tó náà àgbàlagbà fi lé ọkọ̀ ìlú ọlọ́ wọ́n àgbàlagbà wo ó ní tèmi máa mọ́tò ni wọ́n lọ́wọ́ sí máa mọ́tò ní máa mọ́tò ọ̀wọ́ ìwọ̀n ìgbàlá ti pé dákọ́ àgbàlagbà dé gbàdá sí ọ̀wọ́ ní pé máa mọ́tò ti lẹ́sọ́ máa mọ́tò sí torí táwọn ìgbìmọ̀ pé ìkẹ́wọ́n ti fi ọmọ ní kò sí tó burú ká sọ ìkan náà àwọn ọmọ wa ká sọ lóko bàbá wa kò ní tẹ́lẹ̀ sí ni àmọ́ káwa ní bàbá lóko dé kò ní bàbá òkè nípa tí kò lè padà lọ ẹlẹ́ẹ̀kejì ẹjẹ́ tọ́lọ́ pẹ̀lú ọmọ rẹ̀ ẹni wọ́n ní wọ́n ní àjẹ́ wọ́n ní òṣè àárín ní òṣèlú olóko àbá wọn ní olóko àbá tó wà nínú ìṣòro òṣèlú àárín ló ní òṣèlú àbí òṣèlú àbímọ òṣọ ní àárín àárín tí òṣèlú wa bí olómi lẹ́yìn ó tó pẹ̀lú tẹ́lifíṣẹ̀ sábà tí sábà tí òṣèlú kí lápá mú níbi ó wà lára àwọn mọ̀lẹ́bí àtẹ́gbà mọ̀sánná sọ̀rọ̀ máa ọ̀gbọ́n ká gbọ́dọ̀ wà bọ̀wọ̀ fún táwọn náà ní wọ́n tọ̀lọ́dọ̀ wa. òun làwọn rọ́bìdọ̀ wọn sọ fúnjọ́ náà wọ́n sàbọ̀rọ̀ sàbọ̀rọ̀ mìíràn ṣe ìlẹ̀ wọ́n sọ fún zéyìí pé ó yá yọ wọ́n kú pátápátá nínú àlámọ̀ rí àwọn ọmọ méjì àwọn àgbàlagbà méjì àti kí kéde ọ̀rọ̀ rẹ̀ tẹ́gbé ti ẹ̀sìn tí ó ti tẹ̀sí nínú alọ́ àṣẹ àgbẹ́gbẹ́ àgbàlagbà lókè báwọn tó bá níbi àgbàlagbà wo àbí bá kiri ọ̀dọ́dá wọ́n ní kó dílẹ̀ tẹ́sí wọn ìwọ̀ tí wọ́n ní kó dílẹ̀ rẹ̀ pé wọn lẹ́kọ̀ọ́ sí kọ̀lífà pé báwọn ṣe gbogbo tì wọ́n kí sẹ́yìn náà gbogbo tì wọ́n tí bàbá bàbá yìí náà ń ta àwọn ìjà náà ìyàwó náà àwọn ìjà náà wọ́n náà ń jà bàbá bàbá yìí lòdì sílé ẹgbẹ́ àwọn ọmọ fílọ̀ àwọn ọmọ ọmọ fílọ̀ jọmọ́ àwọn náà pè ṣe àrẹ́sìn ọmọ gbóhùn rẹ̀ bá ti ń tẹ̀lé ìmọ̀ ẹ̀sìn ọmọ gbóhùn ọdún tó jẹ́ ọ̀ láàrùn ọmọ tó ń jẹ́ ọmọ fílọ̀ ọmọ tó jẹ́ ṣe à ọkọ̀ ọmọ ọkọ̀ ọkọ̀ ọmọ so àwọn ọmọ pé àwọn ń jà sáwọn bàbá rẹ̀ ẹ̀tọ́ bàbá rẹ̀ là ń jà fún ẹ̀tọ́ ẹ̀tọ́ ti dùn náà jà mú ẹ̀tọ́ tó ti jà bọ̀ ó òtẹ́rì òtẹ́rì tó á mọ́ ọmọ ọmọ tí wọ́n bí bí ẹ̀wọ́n àwọn náà jẹ́ ìlàpá àwọn méjèèjì tí wọ́n sí pé ṣé bí o àwọn òkè sábàbò èmi ìní bẹ́ẹ̀ ọwọ́ pàdó ayé àtàrà kò àwọn àti ní ilé ẹ̀rọ bá ti máa bá ti àti máa ń gbèsè fún àwọn gbàgbé lọ́mọ lẹ́yìn àwọn ìṣẹ́jẹ́ lè gbà àwọn òkè lẹ́yìn sí wọ́n lẹ́nu bóyá sọfíà rí ẹ̀ẹ́dọ́gbìn àti ìgbọ́n wo ilé ẹ̀rọ lókè lára àwọn náà ti kú bá wọ́n ti bá ti wọ́n lọ́wọ́ àti ìlú lórí ẹ̀rọ ọ̀dà àtàrà kò bí àwọn mọ̀tẹ́sílẹ̀ náà ni wọ́n ti sílẹ̀ tó bá fi mọ́ tí wọ́n ti fàtà mú rọ̀fìọ̀ ọ̀yẹ́ àwọn lè àwọn tí wọ́n ti lé àwọn tí wọ́n ti yàn lẹ́ torí ọ̀rọ̀ ìlú ti kọ́ rẹ̀ lẹ́yìn àwọn náà gba ẹgbẹ́ pẹ̀lú pọ̀ yìí àbọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú pọ̀ náà tí lára àwọn kánà pé àwọn náà fi jọ òsìn ilẹ̀ ẹ̀já bá náà lẹ̀ tára kú náà ní rọ́ọ̀lù rọ́ọ̀lù yóò dàrú bá yóò sọ pé kùnà nìkínú ọkùnrin ṣe àmì so ẹwà nǹkan mi sọ àwọn ẹwà wọn kọ ọbẹ kò tí ilé tí wà táwọn ń kú sí ilé náà wọn kálù láyé lónìí kò ń lẹ́pà wọn ẹnfà wọn ni wọn fi lọ. wọn mọ̀lẹ́ àbòbò ní sọ̀hálà kí ni mọ́tàbù àwọn ṣé àyè nípa àwọn sọ̀hálà ìlànà wo làwọn أنهم غلطوا في علي امرهم غلطوا في علي wọ́n wọ́n fún àwọn sọ̀rọ̀bà àwọn akẹ́kọ̀ọ́ ẹnu wọn wọ́n fún wọn ní wọn wọ́n wá ta ìlú ní wọ́n ní rẹ̀ wọ́n wá wọ́n wá ta ìlú bẹ́ẹ̀ wàhálà bẹ́ẹ̀ wọ́n ta ìlú nípa àwọn bẹ́ẹ̀ lára àwọn ọkọ̀ táwọn ló ń jẹ́ nù

àwọn ìjọba ní ti gbogbo àwọn ọ̀rọ̀ tó lé yà ẹ̀ bá ti rẹ̀ hàbí ìpínlẹ̀ ọ̀pẹ̀ náà wọ́n tún tayọ àlàrípa àwọn fábílì àti mọ̀mọ́ tẹ́lẹ̀ àwọn fábílì àtẹ́bí wọ́n ní kọ́dà tó lè bá ti tààlé wọ́n ní ìwọ̀n ọ̀pọ̀ pàbọ̀ ọ̀pọ̀ wọn dòní tabati kanu mọ ọsẹ láyé ti tó àwọn sábà náà ti tẹkù láyé tẹkẹ ti tètè tó yá àtọ́ báyé parẹ́ báyé bá parẹ́ àwọn òṣìṣẹ́ àwọn bábí àtẹ́bí ò lérò àmọ́ fámílì ànẹ́bì àbọ̀ táyà àlà ẹ̀wọ̀n fẹ́lẹ́mọ́ láti já ní fámílì ànẹ́bì ní èlé ẹbá máa jìyàn bó ti bọ́ wọ́n lé àbùkọ́lì kèlárí fámílì ànẹ́bì ní ẹ̀ kò sí ẹ̀mẹ́ bó ti bọ́ àmọ́ kí ni ànẹ́bì kan sọ àtàwọn sọ̀ọ́bà nínú àwọn ọmọ lágbà ló pẹ̀lú hàlùbẹ́ àwọn ọmọ lámà dà pẹ̀lú ẹni hàlùbẹ́ àbúlà àbúkọ́lì kí lòun náà ṣe bá nígbà náà lọ́wọ́ ìrọ́lẹ̀ àlọ́lẹ̀ ní ṣe àbúkọ́lì tí a gbẹ́ ìjàmbá gbẹ́ ìbọn tó ẹbá yá wọ́n láti yá ní ẹbá lára fábílì àtẹ́bì ní bẹ́ẹ̀ ni a gbọ́ ní ìbáyé ní ìyàmá àbákò ìsí nínú hálùbẹ́ẹ̀ tó fi glóbà gbogbo àwọn afáàní gbogbo ẹni tó bá rí nínú àwọn mẹ̀lẹ́bí àjẹ́ ní tàbá sí èdè lábẹ́rú blọ́ọ̀dù àtẹ́bì ní tàbá tí ó lọ́wọ́ gọ́ọ̀dà lẹ́bí àbáwọn sánẹ́bí pọ́ìn tí àwọn iléèwé ní hàlùbẹ́ abájọ́ gọ́ọ̀dù wọn náà tí wọ́n bá ti wà lórí ìṣẹ́jì àjẹ́ Muhammad sọ̀rọ̀ sọ́nà àwọn náà pè ní hàlùbẹ́ wọn náà fi ka àbá kúbẹ́lẹ́ táàfi ka abúlábì fún abúbọ́ọ̀lù fún abúbọ́ọ̀lù àti àbáàlì ìkẹ́kẹ́ náà ni wọ́n ọmọ ìyá wọn bá ní wọ́n bí àbáàd bó lè jẹ́ bó lè jẹ́ fún àìsàn àbáàd náà ti jẹ́ bàbá tẹ̀gbọ́tà kúrò bẹ́ẹ̀ náà ni àbútọ́ níbi tẹ̀gbọ́tà kúrò lọ́wọ́ àti bàbá àtọ́rí náà but àbáàd ti ń bẹ́ẹ̀rù àwọn aráàlùmí kọ́lá ní ìpínlẹ̀ àti ìjẹ́ wọn ni àmọ́ àbútọ́ ní òṣèlú kò sí inú wọn ẹwọ́n wọn áàlì èdè áàlì ti ìjọ́ ti jáde ara àbútọ́ tó jáde wọ́n tẹ̀lá àti ìkó bẹ́ẹ̀ wọ́n tẹ̀lá bẹ́ẹ̀ ara wọn ní halis ali àwọn tó bá ti jẹ́ sáàmìlì ali tó wọ́n jẹ́ halbert mú o gbé láti rí àbí tọ́lé tó wọ́n ti gbé láti rí àgbà tí wọ́n láwọn láti jẹ́ ní ẹgbẹ́ fámílì àtẹ́bí ní wọ́n rẹ̀ ẹlẹ́ti gbọ́ ẹbí ẹlẹ́ àwọn ẹlẹ́sẹ̀ mi ní halibẹ̀ kò sínú àwọn táwọn fúnilẹ̀ tẹ́ẹ̀kì ìwọ̀ àwọn halibẹ̀ tí wọ́n ní àwọn ìwọ̀ sílẹ̀ fún halibẹ̀ ẹ̀ sábà mọ̀ kí ni tẹ́sán bẹ́ẹ̀ táwọn àkọ́kọ́ ní pípọ̀ iye dára àwọn oníbà iye dára ẹlẹ́ẹ̀kejì níbi ọba ń jagun rẹ̀ sí wọ́n wà lára jagun ọba ti mọ̀ wọn àwọn ti ní dèdè sáfà wọn bẹ́ẹ̀ àwọn gbà wọn kó mú sùn èyí táwọn lápára wọn ní ìjà nínú àwọn ṣíà àtàwọn amọ́lájìyà ní àwọn ọba kó sùn wọn bá gbọ́dọ̀ sí ìgbẹ̀yìn kò sí báwọn mo tẹ̀lé fún wa tó wọ́n gbé ọlá fún àwọn àǹdẹ̀ ju àwọn ìlú lọ. wọ́n náà sọ̀rọ̀ àdáwà لوكية الصحابة خصوصا الخلفاء الثالث wọ́n wá di pé ọ̀pọ̀ wá dá ọ̀tálẹ̀ sáàrin gbogbo àwọn sọ̀hábà ọdún ọmọta pàtàkì jùlọ àwọn tí ìjọ táwọn lé lọ́dọ̀ wọn àwọn àlùfàbẹ́ta àbúfàfẹ́ ọmọ òṣìṣàn wọ́n lè lè àwọn mẹ́rẹ̀ẹ̀ta yìí àwọn ṣí àwọn ọmọdé wọn kó ìjọ àwọn dá wọ́n sàfóòrò kọ́dà wọ́n máa ń bú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́kùnrin bá wọn tàbí náà àwọn bá ti máa ń bú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ti bá ti máa ń bú àwọn tàbí tó kù lọ. wọ́n yà ní òun wọ́n ti máa ń lànà wọn. wàhú bẹ̀rẹ̀ kẹfọ̀rú kọ́dà ń dà mí wọn ti àwọn tàbí àtàwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọn fẹ́ràn lè mí pé gbogbo àwọn tàbí àtẹ́gbẹ̀gbẹ̀ ni wọn àwọn káfà olùkọ́ àgbọ̀ àbí káwọn àwọn pákan àwọn tàbí àtẹ́gbẹ̀gbẹ̀ وقابلوهم الخوارج تقول لا يعني أنا خوارج أشياء أنا فاهمين àwọn ọ̀wárí àwọn akọ́bá làwọn àwọn tó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bíbọ̀ kí làwọn ti sẹ́ẹ̀dì àwọn ọmọ bíbọ̀ kí làwọn ti máa di àtàwọn alìbẹ́lì wọ́n gbà pé wọ́n lọ́lá wọ́n wá tayọ àlábíọ́lá wọn kọ́ làwọn pè wọ́n mọ̀

wọ́n ti kàbára ọ̀pọ̀lọpọ̀ ní àwọn sàábé náà ọ̀kọ́ tẹ̀lú wọ́n ti tàwọn ya wọ́n tẹ̀lú ìbẹ́ àbùkù àbúwà rẹ̀ ẹgbẹ́ wọn dúkìá wọn wọ́n ti lẹ́tọ̀ àwọn sàábé ẹni ẹgbẹ́ ìdè yìí àti dúkìá kèdè yìí làwọn ti lẹ́tọ̀ òyìn àwọn àwọn kọ̀wárì àtàwọn rọ́bídọ̀ nìyẹn àwọn rọ́bídọ̀ wọ́n sàtẹ́jù nípa ìwọ̀ àwọn fámílì àlẹ́ Muhammad wọ́n tayọ alámbẹ̀ wọ́n gbé wọn tayọ kó wọn ìjẹ́ ni ọlọ́run wọn ibi tí jẹ́ ni ọlọ́run bá dé wọ́n gbé tayọ bẹ̀ ẹwà ara wọn kàn wá rí àwọn ní kíní jẹ́ bẹ́ẹ̀ àwọn níwẹ̀ jẹ́ jẹ́ náà rárá wọ́n ní gẹ̀ẹ́sẹ̀ rí ní gbogbo wọn pátápátá láwọn kàn wá rí sọlẹ́ ní àwọn وهل السنة والجماعة خالفوا الجميع أو هل السنة أو خلق وجبا كبا مليم فولوا جميع الصحابة كبا مصاري أن محمد وفي وفي مكان يا بنا أنت على الله إلى الله إيه؟ ولم ولم في أحد منهم wọn wá kárí àlà níbi ìkọ̀kan lọ́wọ́ àwọn táwọn ń gbé lọ́wọ́ àdìjẹ́nà ọkùn wọn lọ́wọ́ àdìjẹ́nà àwọn táwọn ń gbé òkú sáadà àwọn òkú wọn sáadà wẹ̀ ẹ̀rọ ọkùnrin bọ́ọ̀sì ìdẹ̀yìn àpá wọ́n ti gbà lọ́wọ́ sáré gbogbo mọ́ta wọn ní ọ̀la kọ́ra wọn wá jọ wọn wọ́n ẹ̀ lọ àpòlù hàrẹ̀ ọmọ káàdà tẹ̀lé ha kọ́ra wọn gbà pé àwọn sọ̀hábà tabaríká ìlú àtẹ́lẹ̀ ìfò bẹ́ẹ̀ àwọn tàbí lọ́tọ́ lọ́la sí fi nínú àdéhùn ẹ̀kọ́ pátá. wàhálì àti ìhádá mẹ̀dínà lẹ́yà wọ́n ní pẹ̀lú wọlọ́ àwọn farahàn sí àyè tó kẹ́kẹ́ lórí ìṣèjú báyìí. tó bá ní ọmọ wọn gbọ́ wà ẹ̀yẹ́ ká ń gbà wọn tàbí káma wà láàrin ní gbogbo ìgbà àárín tá a ní káma wà yìí pẹ̀lú ẹ̀rí ni ó èyí ti fẹ́ tí a fáwọn ti báyìí kí ni wọ́n ti báyìí olú ẹ̀ka ìkọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́yìn yẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má borí kọjú ewé bí ẹ bá borí kọjú ewé wà láti jẹ mọ́. àwọn ní àrífẹ́ ẹ̀ẹ́ta ọ̀bá gbọ́ ọdún fún rí wọ́n wọn náà ní àwọn rí àwọn ọmọ nílábájá náà kò lẹ́yìn kóná lóṣù manhaj yìí wọ́n ti kalẹ̀ nígbà tó lè dán ẹni tó yé ní dáadáa bá sábà wá kí ni tó wà yìí wọ́n lẹ̀ ọ́ ni wọ́n ti máa lẹ̀ ọ́ ni wọ́n ti kọ̀ pọ́ńtì kù wọ́n ti lẹ̀ kánú àwọn mápa náà ọkùnrin dàpọ̀ wọ́n ti lórí ẹ̀kọ́ náà àwọn afárá náà lẹ̀ àwọn afárá ni wọ́n ti lẹ̀ wọn náà kí ló lẹ̀ nítorí pé mọ́tẹ́lì tó ti pé ẹni tí lápòjúwèrè ẹni tí a táwọn jẹjẹ tí wọ́n gẹ́gẹ́ bá ti gbà pé ẹni súnà ní apá rẹ̀ bọ̀ bára tó súnà ọ̀ mọ́jáde yìí tẹ́sí kalẹ̀ ní o ẹni tí apá rẹ̀ bá gbà lé súnà tí wọ́n bá gbà lé súnà ẹni tí wọ́n bá ti gbà lé súnà tí apá rẹ̀ ti gbà lé súnà pẹ́rẹ́ yóò lé apá rẹ̀ ní o tó wọ́n lápá òun máa bàbá wa lè kéwù but lọ́dọ̀ àpá àti ohun wa lè kéwù máa bọ́ wọn lè kéwù yìí àpá àwọn òun ní ẹbí ẹbí díà but àwọn ọmọ kéwù ní ẹbí ní mọ́tìlẹ̀ àbámu àwọn náà ń dápọ̀ àwọn àpá àti wọn dábà àpá àti wọn gbárùn bá ẹbí díà wọlé àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nítorí pé ẹwọ́n tó lẹ́fẹ́ mọ́lẹ́ rádíò nítorí pé àwọn ọmọ pípẹ́ ẹgbẹ́ lókèrà yìí máa ó tún wáyé ní ìsìnkú wọn tó ń wò ó kéèké gírẹ́ ìdí o animọ́tò gírẹ́ rẹ̀ ti ń lò ó wọ́n á kàlí gẹ́sà mẹ́rin sí wọ́n á kàkó nìkan mẹ́rin gbogbo àpò mẹ́rin látò fi délẹ̀ ànàlá kọ́lá kò tó ń dé ẹ̀sọ́ pé ó dájú fún yàn sílẹ̀ àti mọ́ kàlí lé tó wà nílẹ̀ ìtàbá tẹ̀ lọ sí tíra yìí tí èsì gírẹ́ ìdí tíra yìí tíra anáwó ìwádìí ó ní anáwó ìwádìí sálọ́rì ìrẹ́kẹ́ máa lò ábí àjọ máa lò wọ́n kìí sí wọ́n tó lò ah kọbálẹ̀ ẹ̀kọ́ ọlọ́run sàpẹ̀lẹ̀ wa wà láì sí ìrìnà láì bí so wọ́n ti tún já ẹnì kan náà kú nínú ara wọn kó ìwọ ìsìláàmù náà tẹ́lẹ̀ kan bá ti ní kí ìsìláàmù nínú wọn ó ti ti ẹ̀mọ̀ bí kọ́ọ̀tù mi báyìí kò ti gbà nù ìwọ ọjọ́ bá sọ pé sáláàtì ní lágbáyà tẹ́ fún ọ̀rọ̀ ṣe mo lẹ̀ mẹ́lẹ́mù kàfẹ́ kàfẹ́ ọwọ́ ńlá ọ̀kà mọ́jáde ọ̀kọ̀ wá sí o but àwọn òní wá sí ọlọ́run ọmọ pé mọ́lẹ́mù yóò bá jà mo tẹ́lẹ̀ ẹni náà bá ilé ń bí bíà tí wọ́n bá fi yé pẹ́lẹ̀ ní ebíbíà ó padà wọ́n náà ní o ọ̀gbá ìlọ́lẹ̀ ìwọ̀ wá ìdè tó kọ́nà wọn jẹ́ kí ó bá dájú mọ́ ó jẹ́ àwọn àti ní ńlá àmọ́ àti ìgbọ́lẹ̀ ti kọ́ ló fà gbogbo tó máa ń tẹ̀lé láti ẹni kí ẹ̀ máa fara balẹ̀ tí ẹ̀ máa fara balẹ̀ yóò kọ́nà pàpàrà ní gbogbo tó hàn fún yàn tó bá ti dé ẹ̀yìn ọjọ́ wájú tó kí àtìkálùkù náà lóṣù rẹ̀ yóò rọrùn fún ọ láti bọ́ sí òdodo ẹni tó wà lónìí ó ti túlù tó wà kò sí padà sí àìmọ́ àti tí ò bá ní gbájú gbogbo ẹ̀ pẹ̀lú tó ló bá fi lè jẹ́ òun ó wò ní ẹ̀ ń náà ní òun nínú èyí tó tún sí kò ní lè dẹ́yà láì máa balẹ̀ àbẹ̀rọ̀ máa lè yọra máa tàbí fún ìlú tí wọ́n wá o. Ìjọba kò ń gbogbo ẹni tó bá ti tẹ̀lé ẹni tó máa jẹ́kọ̀ọ́ fún wa kó tó lè máa jẹ́kọ̀ọ́ ni kí ẹ̀ máa fara balẹ̀. Èyí sáré mú ìdájọ́ wá ní túrú àwọn sáà yìí jẹ́ ẹ̀ta àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n mẹ́rin gbá báyìí lọ́rọ̀ ni àwọn ilé tó àpá àpẹẹrẹ lẹ́jọ́ gbòdì ẹ̀yìn òdòdó ní sọ eré náà òdòdó náà sọ ọdún yìí agbárí sọ eré náà agbárí sọ ọdún yìí kúrò bá ti sọ ìlú sọ fún àwọn àtàbájọ́ lọ́jọ́ òdòdó báyìí ẹ̀wà dúró ẹ̀ka àbálẹ̀ ní èyí ti kọ́ọ̀ bá gbọ́n nínú ọ̀lọ́ nítorí tó lọ́pàá padà wá ní kí aṣọ́gbòdò lẹ́yìn tọ́ọ̀ bá ti tàlé ìlú yóò rọrùn fún ọ láti padà sí olówó abẹ́rẹ́ wà lẹ́kẹ́rẹ́ lọ́pàá lábọ́ yóò tún náà mọ̀ ẹ̀sọ́dọ̀ الله والإيمان الله wọn tà ń tẹ̀ òmùdílọ tó kúrú bẹ́ẹ̀ fúnra láwọn èèyàn tí wọ́n ń ṣe aṣọ òkú wọ́n ń ṣe tà tí wọ́n lágbára sí ká ẹ lọ́mẹ̀ẹ́ àmì ìkó dúdú dùn dé kẹwàá ń ṣe kó sí débi pé owó rẹ̀ tó mọ́tò tí wọ́n á ṣe kó sí náà wọ́n á ṣe pọ̀ mọ́ òkú ó ti kó sí ẹ̀ lákàtúgbò fúlàtọ̀nà ní ẹ̀yìn ìgbẹ̀gbẹ̀rẹ̀ yọ̀ pòfẹ́sẹ́lì tí wọ́n bèèrè lóòtọ́ àwọn tó ń ta ọ̀nà ìjàgbọ̀n tí wọ́n fi ń sowó ni owó owó tó bẹ̀ ní wọlé òkè ẹ̀sìn ìpinnu iná àpàdé ní ọmọ ajá sí iná àpàdé òjì mùsùlùmí náà ikú káwọn tó fi káàkà ti gbé láti àyè tó rọ wọn láti bí àyè ẹbí àyè sí pẹ̀lú ẹ̀ ló ń lásán tó bẹ́ẹ̀ lókun ẹ̀yẹ́ tó bèèrè ìdọ́bẹ̀ máa ń tó olówó ní òye ìdẹ́bẹ̀ lóko ní ta ìgbà tó láti dọ́ba kéde kan ó mọ̀ ní yàtọ̀ àti àdúgbò ní wọ́n lọ́wọ́ dára àwọn ará àkọ́kọ́ Muhammadu awali ah, lára àwọn ìgbìyànjú táwọn bàbá wa ṣe níbi ọkọ̀ tí àwọn ìdílé lẹ́m̀bẹ̀ tó tí àwọn tàbí láyé òní táwọn kọ̀rẹ́tì àwọn àti wọn tí wà lè ṣe kó wọ́n jẹ́ pé kí alámọ̀rí ayé ní kọ̀rẹ́tì àwọn kọ̀rẹ́tì àti wọn àwọn tó wá jẹ́ tẹ̀sí náà àwọn náà wọ́n fẹ́rẹ̀ tẹ̀sí àná sọ̀rọ̀lọ́ ọ̀sán fún èyí dára kò tẹ́ tó rà wọn ajọ́ ọ̀sán tó wọn ní muhammadu àwọn jẹ́bi àrífín kí muhammadu muhammadu muhammadu wọn jẹ́bi àrífín. Bàbá bá gbogbo àwọn ọmọ ọ̀ka sọ́kọ̀ ànábì, a máa sọ Ibrahim, a ń sọ Lukmanu, a máa wá sọ́kọ̀ ànábì bí wa Muhammadu a ẹ̀sìn kan fún Muhammadu Awwal. Muhammadu Káàdéyì, ọrùn rọ́ọ̀lù ta tó wà ní kò ní ìdí ẹgbẹ́ mọ́mọ́ náà lọ́dún tó ti gàgà alẹ́bí náà lọ́wọ́ àtàlọ́ fi sọ pé alẹ́bí náà lè sọ orúkọ mi ó ti sọ fún wa ó lè lè sọ orúkọ mi ẹ sọ àwọn ọmọ ayé ẹ lè sọ orúkọ mi ẹ lè sọ wọn ní Muhammadu sọ bẹ́ẹ̀ ẹnu tẹ́ ẹ̀kan lé ṣe ẹ̀bọ̀ sọ lápọ̀bù mi àwọn alákan sọ pé gbàgbọ́n kan láyé nìkan náà láti sọ lápọ̀bù rẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ sábàá ló ní muhammadu awal ẹ̀sìn tiẹ̀ nínú kẹ́lọ́ pé ní muhammadu ẹ̀yọ awal kó bẹ́ẹ̀ àti ẹ̀kọ́ pẹ̀lú wọn lórí ẹ̀yọ kó bẹ́ẹ̀ àmì ìpàdé ló bọ́ wọn gbà ẹ̀ máa pè ní abdul awali tó o bẹ́ẹ̀ àìwọ́n náà ló máa pè láwàlì àwọn pẹ̀lú àwàlì ó mú ọ̀mí ìlú tí omi túmọ̀ ó lè lọ gbé wà ní sọ̀rọ̀ kẹ́ bá kọ́ wọn pè ní awalu tó wà

تعالى للصواب ààrẹ kàápá ṣe ti lọ́sọ́wọ́ sára àlọ́sọ́ ó ti lè jẹ́ àtijọ́ àwọn tó ń gbélé gẹ́gẹ́ ni àwọn tó ń gbé kàlámọ́tà wọn sí àwọn àfíríkà wọn sí àwọn àwọn ará àwọn akẹ́kọ̀ọ́ wọn sí àwọn fẹ́ tí ọ̀rọ̀ wáyà ilé nínú àwọn ọ̀làwà sí àwọn wọn dàpọ̀ àdé àwọn dàpọ̀ sí aláwọ̀ ní kàlámọ́tà wọn sí àwọn wọn tún kàlẹ́ bí òkú balẹ̀ bóòsà àti tí ò ní kẹ́ni àwọn balẹ̀ bóòsà yìí àbí àwọn sáré òkú balẹ̀ bóòsà àti ọmọge ni wọn nǹkan tá a ti mọ̀ lóòótọ́ kò burú kí wọ́n lò ó káàlù káàlù títí kádàkọ́ ibùdó kẹlẹ́yà káwá ní ọ̀dí àbáhàjò kò burú but a a ti kó ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá lápẹ̀lú bí ẹni ti kí ni wọ́n ṣe ó wọ́n ṣe ó ẹ́ àgbàlagbà bẹ́ẹ̀ máa òkèèrè ìwọ̀ kéèyàn ti fi ọ̀pọ̀ tó kó ti nǹkan tó ti gbájúmọ̀ pé lágbájá wọn lò fún yóò ní bákan bákan tọ́tọ́ bá nílò bí i àwọn ọ̀dọ́ àìrò báwọn tó ń pè ní àwọn ẹgbẹ́ ti fi ìbọn ọlọ́pàá kẹwàá kò ní tó bọ́ èyí táwọn sára tó ń lò nípa àwọn ọ̀dọ́ àwọn sàábé wọn máa ń lo ọ̀dí ọ̀láwù fún wọn Tàbí. Ó tó le, ó nífẹ̀ẹ́ ìbọn àti báwùjọ bá ti rí. Àwọn ọmọ kan bẹ́ẹ̀ lọ ní lónìí, ìjọba jẹ́ bẹ́ẹ̀ lọ́pẹ́ ẹni wà lọ́nà sí à. Àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní bá dé bẹ́ẹ̀ tẹ̀lé náà, mo tu àwọn mo tu àwọn mo tu àwọn olùdẹ́sẹ̀ à. Tó pé àwọn wọn ò gbé lójú bọ́lá tó sọ fún mi ní ìrọ̀lẹ́ lẹ́yìn lọ́sọ̀ bàtà tó bàtà kó bẹ́ẹ̀ lọ́sọ̀ kó lé wa òun sáàmù ni kóhun kó dé bá wa lára àwọn ọmọ ti fọ́sílẹ̀ tó kà òun àti ọlá tí láti fi mọ́ láti jẹ́ àdúgbò lórí ìdí ayé òun ó bá láti bí àbúyàwó kí ló lè nà ẹ̀yìn òsílẹ̀ ibi díà ni ó ní òun ti ẹ̀rá ìfọ̀ òun ẹ̀ máa ń lọ sí òun ti nà á ilé ti dàrú o <laughs> ilé ti dàrú o àwọn ìwà òun wọ́n tọ́kù àti ṣẹ́ńsì pọ́pì lẹ́kẹ̀ẹ́ sọ́nà aráàlú òun jáǹfà ni wọ́n á pọ̀. ayé náà tó ní àwọn yìí wọ́n ti lé three hundred wọ́n ní gbòòrò lọ níbẹ̀ wọn tí a rí níbẹ̀ wọn fi tí wọ́n tún bá wọn ti bẹ́ẹ̀dì mi rí ti kókà wọn fásitì lórí ní àwọn tó ti kó ètò àwọn tí a lè bọ́dé mọ́sàfọ́gbọ́n bí gáàdì lọ́rọ́ rẹ̀ sí àdúgbò wọn pàtí mo tẹ́lẹ̀ mọ́ nínú ọmọ òyìnbó ìlọ ọ̀pọ̀lọ̀ gbúra mo wá mú ọ̀rọ̀ àìsà wá ẹ̀ gbọ́dọ̀ orí òun náà lẹ́tùnà àléhà àìsà mo ti gbọ́n ní ti sọ báyìí wà lọ́wọ́ òyìnbó ìlọ nínú ọmọ ìbẹ̀ ọjà mọ àìsà ìlú ọmọ yóò nílò àtàkùn àléhà torí wọn bẹ̀rù tẹ́ka tó ń gbọ́ ojú àwọn síyà ẹni ká ti pèmí jọ́kàn rí ní wọ́n tó wà lọ́wọ́ ní ìjọ tọ́ọ̀sì ẹni rán pè mí fọ́nà tó wà sọ ìwọ́n síkà wọn wọ́n ti dàpọ̀ àbúgbàbí ìdáríkìlẹ̀ àbúgbàbí wọ́n ti nà àbúgbàbí ọmọrùn láàrín gbangba wọ́n àti nà gbangba tó àwọn ìkan bẹ́ẹ̀ kò ní á ah, mo ti wà wọn rí síyà ìtò wá ti ṣe nǹkan náà àwọn ẹlọ́wà ti lé nǹkan náà sọ́kẹ́ àwọn ìwà ti lẹ́kọ̀ọ́ lé nǹkan náà ìyẹn lọ́gẹ̀ẹ́ fún wọn ìgbà tó fi jẹ́ ọlùwọlé kọ́lọ̀ ti kí ló tẹ̀mú ààrẹ ọwọ́ àtọ bọ́lọ̀ máa sáré rẹ̀ ọkọ̀ ọkọ̀ ti kẹ̀lẹ̀ jù ọmọ tó náwó sọ títà kẹtẹ́bà náà ló tó wọ́n lé inú wọn lókè ní ẹ́ yóò lè ti fẹ́ àwọn tó wá ní ọmọ títà tó gbé mi àtijáde ló àwọn ọmọ lábá tó bọ̀dé tó ti fúra tẹ́bà ti dúró pé ìmọ̀ jápọ̀ á lè jẹun pọ̀ jù wọ́n ìgbé ọlá fún àlè jẹun pọ̀ jù tó yẹ bá ní jẹ́ jẹ́ púpọ̀ tó ìfẹ́ máa ń fojú kéré àwọn sọ ábà ìfẹ́ máa ń fojú kéré bá ní kéré sí àwọn kan yẹn tó rẹ̀ fi ẹ̀jẹ̀ wọ àwọn àwọn àti àwọn ọ̀rọ̀ kéré kéré sí òkú tó kékeré tọ́ ọkùnrin tó sọ ọ̀rẹ́ kan ó sọ ọ̀rọ̀ kan náà èyí àpò bàbá àdéhùn fún lòun náà tó fún lé ibi tí ń kọ̀ òun á fún lé àwọn àwọn lè fi ní àpò ní kọ́ńkéwò ó ní tẹ̀lé sáàrí sáàrí sáàrí ìsàlẹ́jù wà wọ́n lẹ́gẹ̀ wí ó ní lẹ́gẹ̀ ó tí mo gbọ́dẹ̀lẹ̀ sáàrí tí mo wà mo wà wọ́n sáàrí lẹ́gẹ̀ wí kéjì lọ́wọ́ lọ́wọ́ ìgbésí mo kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ tí mo kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ mi bọ́ ẹ̀dá kò tí ó kọ́ bẹ́ẹ̀ lọ́tọ́ wà láì kàmá tẹ̀lé ìdá ọ̀rọ̀ àmọ̀tẹ́ àmọ́ ìgbà ọba fi wọn ọba fi wọn ní ẹgbẹ́ ìwọ̀n fún ọ gbọ́dọ̀ bá fi mọ̀ án kí wọ́n ti mọ̀ fún yẹn tí ìbá náà máa fa ẹ̀kan àgbàlagbà wọ́n fa ṣe wọ́n fi lè lọ́rùn mi ó fa ṣe wọ́n fi lè lọ́rùn mi tó bá ti tó bá ti kó ní kẹ́pìn kẹ́pìn anáàtò rẹ̀ ìjẹ́ ìwọ àgbàlagbà ló bẹ̀rẹ̀ ní ìdìjẹ́ ìwọ kó ní mọ̀lẹ́ni yìí ń bẹ̀rẹ̀ wọn fún sáwọn tó tàmà náà wà وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم. أي؟ N? Okay. lẹ́yìn lọ́rùn ok ẹni yẹn.

wọ́n Okay. Okay. Okay. Okay. Okay. Hmm, òun òun òun ti mi pípẹ́ tẹ́lẹ̀ ní kó ti ti sáré òun pàtàkùn atálámà sábà sí gbàgbà ó sì kúrú kúrò kátà sí lù pé lákàtà ti sọ̀rọ̀ báwọn òun tẹ̀wà mọ́ wa òun jáde ní wọ́n ti ohun òògùn sàmà ní mọ́bà òun tẹ̀wà mú lákàtà yẹn tẹ̀wà mọ́ wa òun máa mú wa tán wà lóṣù kan wọ́n Àwọn ìjọba wa sọ fi pé a ó kú ìwé ìṣẹ̀lẹ̀ ọ̀sán. Ẹ̀dá àgbò ló ń ṣe ìṣẹ̀lẹ̀ ọ̀sán. Wọ́n á ṣètò ìṣẹ̀lẹ̀ ọ̀sán. Ọlọ́pẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn tí ó wájú mẹ́ta.